أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قتلتم نفسا فادعراتم فيها والله مخرج ما كنتم تكتمون فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون ثم قضت قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق ويخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون أفتسمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا قلى بعضهم إلى بعض قالوا أتعذبونهم بما وتحروا عليكم

الحمد لله ثم الصلاة والسلام على رسول الله Adá ọpẹ́ púpọ̀ fún ọba. Àti ọpẹ́ fún ọlọ́run ọba. Adá ọpẹ́ fún ọlọ́run ọba ọ̀kan ṣoṣo. Alhamdulillahi Rabbil alamin. Wọ́n ti gbé tí ó di fourteen lónìí tó túmọ̀ sí pé nígbà tí ọba fi ọ̀la ti pẹ́ sí méjì bó ṣe ti di mẹ́rìnlá yẹn ó yẹ ẹ tí ó ti parí ìtìláyẹ̀ méjì àbẹ́ni tí ó tí ó ọwa tó bá ti ẹ̀wá yọ̀lẹ̀ ọyẹ kó ti fẹ́ parí ẹyọ kan nínú ọ̀wà tó já sí wípé ọyẹ kó ti ẹ̀ ti súnmọ́ parí ìkàbá ìlú ọbẹ̀ ń bẹ nínú àwọn ẹ̀dá ọlọ́run tí wọ́n ti kú lẹ́nu ọgbà tí tó bẹ̀rẹ̀ tó máa wá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ wá pọ́pẹ́ lọ́dọ̀ ní ìtàwọn ọmọ Ísírẹ́lì àti ìwà agú wọn ìwà ìmọ̀ọ́rẹ́ bí wọ́n ti fojú ànábì mọ́ńsá tí wọ́n fi gbolẹ̀ bí wọn àti gbọ́rọ̀ sọ́nàbì mọ́ńsá lẹ́nu ibi tí àwa dé lánàá òun tó ní ìṣẹ̀lẹ̀ míì tó ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ Ísírẹ́lì ẹnìkan nínú wọn ó kú. gẹ́gẹ́ bí àfa awa Ibn Kathir bí wọ́n ṣe sọ tá lánàá àwọn lẹ́ni tó kú yẹn wọ́n ní kò bímọ kankan àkímà ni àgànni bí tó wá sí ọmọ ẹni tó yẹ kó rẹ̀ rẹ̀ ọmọ tí yẹn òun ló yẹ kó jogún wọ́n ló wá pa á nígbà tó wá pa tán ọgbẹ́ ọ̀nà ìka nínú wọn ìgbà tílẹ̀ wá mọ́ ọwọ́ di wàhálà wọ́n wá rí òkú ẹ̀ wọ́n wá wò wípé nínú nǹkan tó wá ṣẹlẹ̀ òun ni pé wọ́n fẹ́ máa bára wọn jagun wọ́n fẹ́ máa para wọn làákà ìwọ́n wá sọ pé ẹ̀ tiẹ̀ dúró a máa lọ́kọ́ nílẹ̀ kó fọwọ́ fún já lọ ọ̀dọ̀ mọ́fà wọ́n lo gbólò kọ́ bá wa bẹ lọ́rùn rẹ̀ bí ẹni pé wọ́n wá ń sọ fún mọ́sábì ọba níbẹ̀ lọ́wọ́ ọba rẹ̀ bó o ma máa ń bẹ̀ ìbọn lọ́hún tún máa ń bọ̀ ọ́ mọ́sá àlẹ́yìn wà sàlám ó bá ọlọ́run ọba ó bá sọ̀rọ̀. nínú ọ̀rọ̀ tí ó bá ọba sọ ọlọ́run ọba wá ní kó sọ fún wọn pé ká má fa wàhálà ìbádá ìbálòore jama never go béèrè foolish questions, foolish and stupid questions ọlọ́run ní ẹ̀pà màálù iná lọ àyà àmúrùkọ́ antẹ́bíbàwò bá kọ́rọ̀ gbogbo alamọ́tí ń jẹ́ màálù màálù is very clear and straightforward tọ́ba ní ẹ lọ pa màálù àmọ̀ pé kéèké òkú kan náà ní àpá. kìí ṣe mùsùlùmí kìí tàpò kìí bẹ̀rẹ̀ ṣe àbùtà òun ni wọ́n ní pa wọ́n ní ká lọ wọ́n ní ká pàgàlà ikọ̀ tiẹ̀ ṣùgbọ́n wọn nínú wọn wọ́n tó ọba rẹ̀ ó ní apá màálù wọ́n ní kọ́ bá oke لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون wọ́n ní àrẹ́bì mọ́sá sórí bá ní pé ọlọ́ rẹ̀ tó máa jama Mọ́sá ni ọlọ́run ní lù fẹ́ pa kò darúgbó. Kò sì gbọ́dọ̀ jẹ́ òpó lò ọmọ màálù. lù gbọ́dọ̀ wà láàrin màálù kékeré àti màálù tó ti darúgbó pẹ́. Mọ́sá ní sẹ́ẹ̀rí lẹ́yìn ẹ̀kọ́ ẹ̀ṣẹ̀ tẹ́ béèrè ìbádá akórìyìn ẹ má sọ béèrè béèrè ní ìmọ̀ ntọ́lọ ní ẹ ṣe ẹ ṣe ṣùgbọ́n wọ́n ní ajá tí ó sọ ní ṣe kí ni kò ní gbọ́dọ̀ ọlọ́dẹ wọ́n bá tó ní mọ́sá ò ní bínú ó dé òun lànà ọ̀bá kayuba yé lànà wọ́n ní mọ́sá ní ní àtúndé rẹ̀ pẹ̀lú ọ̀nà tó bá ní sọ fọ́lọ̀ ọba rẹ̀ kó explain yorùbá jílò nàbájù ìlàlìbàyáni aláwọ̀nì bá ní bí ọlọ́run ọba rẹ̀ irú ni ọlọ́run ní kí n sọ màá ń tẹ́pa sọ̀fúnrọ̀ màá ń lo aláwọ̀ pupa fẹ́sífẹ́sí ni bíi yẹ́lò yóò wà á mọ́ tónítóní yẹ́lò tí ó fain tí ò ní dàbí ààfin ó rí báwọn tó bá pupa wọ́n máa ń yàtọ̀ àwọn ní o pupa àwọn ò rí rádaràda wọn ti ẹ̀ ní fain kankan wọ́n wà rí bí ààfin ẹ lò sọ́rẹ́ tó fain tí ò fain ọlọ́ọ̀lọ́dà wọn tí fain kọ́ láwàá fẹ́ jẹ ọba àfáìn tó ọba ti ṣe lọ ọ̀fáìn tọrọ wọ náà ṣùgbọ́n lọ́wọ́ ní pé fẹ́ẹ̀rí mọ̀ ìlú fẹ́ pa wàhálà pẹ́ṣọ̀ tẹ̀ ń béèrè ayé oṣù yìí ọgbọ́dọ̀ jẹ́ pupa fẹ́sẹ̀fì tó mọ́ lóló tọ́jà pé pé èèyàn bá ń wo a máa dán ojú rí ilé èèyàn ó máa dán ó di pẹ́ṣọ̀ mélòó ó di méjì wọ́n lè rẹ̀ mú sá òmìnir bínú قالوا ادع لنا ربك يبين لنا ما إن البقر تشابه علينا وإنا إن شاء الله لمهتدون wọ́n ní we are very sorry wà tó bá ní bí ọlọ́sọ̀rọ̀ tó ní fùwọ́ náà wò kan bọ́ pé ní kí n pé irú kọ́lọ̀ sọ pé kọlọ blue ẹ̀jẹ̀ wọ́n ní kí n bẹ̀rẹ̀ pé báwo ni thickness yẹ sọ pé kọ́mọ̀ thick púpọ̀ ẹ̀jẹ̀ wọ́n ní kí n bẹ̀rẹ̀ pé ṣé kó transparent àbí kọ́mọ̀ transparent kọ́mọ̀ transparent wọ́n ní kí n bẹ̀rẹ̀ pé táyọ̀ ọ̀nà lè jó àbí ò lè jó màá ní you are foolish please get out of my office torí mo ti bí yẹn bí ìgbà kan ọmọ student ìgbẹ́ please go and get a kettle of water for me okay. You see a kettle of water for ablution or a kettle of water for the toilet. Only for the ablution. Okay. You see the kettle with green color or the one with red color. Only red color. You see the one with copper or the one without copper. Say Tolo Maria anyone. You see the one that has mouth or the one that mouth has been broken. You See, it's like you are mad ṣùgbọ́n ọlọ́run ọba ṣe sùúrù wọ́n tó bí ọlọ́run pé sọ fọ́lọ́run ọba rẹ tó orí kìíní ẹ̀kọ́ lọ́jẹ́ bèbè àti ẹ̀ náà àwọn kan lè máa bí ọ ní foolish question tó ọba lè máa dáhùn foolish question wọn tó ọba lè dáhùn sọ pé ẹ̀kọ́ wájú mi wọ́n tó bọ̀ ọlọ́run ní foolish question ọlọ́run ní tó bá rí bẹ́ẹ̀ ìlànà àbàkọ́ tó láàbà lu tó fèrè ràn láàrùn bọ̀. ولا تسقي الحرب مسلمة لا شية فيها قالوا لا نجيب بالحق فذبحوها وما كادوا يفعلون ọlọ́run sọ fún wọn àbáta àlọ́lọ́ ní kánàbí mọ́sáàrù lọ sọ fún wọn kí yẹpẹrẹ màálù rute èsè pé wọ́n fi ń roko màálù rute èsè pé wọ́n fi ń fá omi sóko irrigation tá fi máa fá omi sóko màálù tó lálàáfíà bọ́ọ̀dì tó dáa pé kò lálẹ́ẹ̀bù ojú rẹ̀ ọ̀fọ́ ìwó rẹ̀ ọ̀fẹ́ etí rẹ̀ oníjẹ́ èsì ọmọ ọkùn nínú ọmú ojú rẹ̀ ọmọ ọ̀fẹ́ pin kọ́ọ̀lù làánà dé ìpàdé ha ọ̀.

ẹnìkan ló ṣe kí ni o lórí olùbọ̀lù wọ́n lọ́mọ òrùka gẹ́gẹ́ bí ẹ̀ ló ń tàn ọmọ ń fẹ́ bọ́tà búrẹ́dì fún wọn òun yà àtà fún wọn lówó tó nítumọ̀ ẹni tí ò lówó jẹun bàbá rọ́bì báṣì bàbá rẹ̀ ṣe kí ni ó ti kú màálù yẹn tó wá tà òun ló fi rówó mọ́mọ́dún pélò màálù tó tà yẹn ló ṣe kí ni lóbi lówó. sọ fún wa bẹ́ẹ̀ ọmọ ìsírẹ́lì ẹ̀yẹ mi láàkẹ́ wọ́n yìí fi kọ̀ọ̀tà lè tó ń nábò bá ọ̀hún fàdárọ̀ àtúnfìyà wọ́n lọ òmùkúrè jọ máa kàn ẹwà wá ń ìwọ lọ́pá làkásẹ̀gbè lọ́pá lágbájá ló pa ẹni báyìí ló pa ọlọ́run ní sọ́wọ́ wọ́n lọ ọ̀rọ̀ mọ́ kórè jọun máa kọrin tó gbogbo tẹ́ wá fi pamọ́ mọ̀tọ́bà yusuf gbogbo fi pamọ́ padà jáde Allah. ọlọ́run bá wá mú jáde nígbà táwa pa màálù yẹn abala kan nínú màálù bàbá wọn sọ́lé àlòfẹ́ mi ọlọ́run bá ní sọ wọ́n lẹ̀ wọ́n lọ́lọ́run sọ bọ́yá ìjì mú ni bọ́yá èpè ni bọ́yá ẹ̀dọ̀ ni bọ́yá ni bọ́yá ìfún ni wọ́n sàmù díẹ̀ nínú yẹn wọ́n ti na òkú yẹn òkú bá jí gbogbo وأعتدنا لمن كذب بالساعة سعيرا gbogbo àwọn tó ní òjìṣẹ́ àjíǹde wà láì wọ́wọ́ náà ọlọ́run bá ló bẹ́ẹ̀ ó ní iná fẹ̀hìr òun láti prepare we have already prepared fẹ̀hìr a blazing fire iná tí wọ́n máa jò gbìyànjú iná eléjò wù gbogbo àwọn tó bá ní òjìṣẹ́ àjíǹde iná ni wọ́n lọ.

pé nígbà tá a bá ti kú wàkúnná tùrọ́bá àti wádìí èèpẹ̀ wá ìbọn ọmọ atótìdé gbọ́n àìná làmàdé ọ̀rọ̀ wọ́n wà gbé wa dìde lẹ́yìn bàbá ti kú tí wọ́n gbé wa dìde gbé la ti fẹ́ dìde tí o láti fẹ́ jí dìde àwọn àbá àti kú àti dé egun àti bí ìgbẹ́ ọlọ́run ọba ní pé ẹ sọ fún wọn sọlọ́run ọba bọ́dà yín nígbà àkọ́kọ́ tẹ̀ sí ni òun á ní lágbára àti dá yín padà nígbà tẹ̀ ti ń bẹ àtọ́ apá ní àyà àtẹ́gbọ́nà ọlọ́sẹ̀ máa ń jí òkú náà ihe, nwa àwọn ìwé ilé ìmẹ́rẹ́kù ńlá ni wọ́n a ti kú àwọn abú ara sọ̀rọ̀ kájọ́rọ̀ ló yẹ bá ń bẹ láyé wọ́n ní ntọ́lọ̀ ń ṣe yí omi ẹ̀mí màálù òun ni ẹbí lẹ́yìn tó ti kú àwa fi òkú yí òkú dìde áàtẹ̀kìbìr ìtọ́sẹ̀lẹ̀ ń bẹ̀yẹ òyí ọ́ àmọ́ òkú àti jí òkú dìde ọ̀rọ̀ alhamdulillahi ọ̀bẹ̀lá orí lọ́wọ́ ìbá tó jẹ́ adúpẹ́ nípa àjẹ́ mùsùlùmí àwọn èèyàn jù ọlọ́run àpadà sí ibùdó máa ń bẹ̀yẹ̀ òdì kìrìtẹ́nì àbí jù àbẹ́lẹ́bọ mẹ́jọ ọ̀tà wa láíláí àwa ni adọ́láwọ̀ yẹn àwa ni àtàkù ìdì náà sọ̀rọ̀ ọ̀tọ̀ ìmùsùlùmí àwa làwà ojú ọ̀nà tọ́tọ́ sọ wá rí ẹ̀wúrí àti nàṣàrà àwọn nìgérí ní màdùdúbì àléyí wà lápọ̀ọ́lì àwọn àlìmàdùdúbì àléyí àwọn tọ́lọ̀ ti bínú sí òun ni jù yẹ̀wúdí wà lápọ̀ọ́lì àwọn tí wọ́n sọ̀rọ̀ ní àwọn christian àwọn nàṣàrà كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تحشرون ọlọ́run ní bí àfẹ́mọ̀ ń jí òkú náà àmì wọn ọlọ́run ọba ẹ̀yìn kẹ́ẹ̀lẹ́ ṣe ni àwọn abọ́ tó ti ń sọ̀rọ̀ nípa tó yẹn ọba wá ní

وإن منها لما nà من خشية الله وما الله بغافل عما تعملون àrin bá adé ìjọ ń torí ọlọ́ọ̀lá etí rẹ̀ dáadáa só orí ń tọ́jẹ́ ká etí rẹ̀ dáadáa tó bá jẹ́ literature student àwọn bẹ tí wọ́n máa ń nínú lítírésọ̀ àwọn lítírésọ̀ onífẹ́ ẹ̀ máa ń kọ́ ìpìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń tọ́ wà níbẹ̀ gan ọba lè farabalẹ̀ dáadáa àsọ ń tẹ nínú Kùránì kápèdè dára kásọ ìjìnlẹ̀ èdè ìṣẹ̀lẹ̀ ló yẹn ìran táwọn ọmọ ìsírẹ́lì tí wọ́n pín sí bọ́kàn wọn ṣe rí lórí tó ṣẹlẹ̀ irú àwọn nǹkan tó yẹ ká mọ̀ nípa ọmọ ìsírẹ́lì gbogbo orú àwọn nǹkan yẹn lọ́lọ́run ọba wa sọmaráìsì fún wa alhamdulilayi ọlọ́run tún mọ́ kọ́kẹ́ kùlù bùkún lẹ́yìn tó tó wá ṣẹlẹ̀ yìí

فهي كالحجارة أو أشد قسوة tọ́lá ní tí a lè bí òkúta láyé ọyọ kó òkú jẹ àtọ́gbà ní kò rí jù àrẹ́tọ́ bá sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbà àbọ̀ àríjì tó rẹ̀ lè òkúta ní kò kẹ́ èmi pẹ̀lú ọ̀gá mi ò lè rúrò yìí mi kó ẹkú ọlọ́run ìjọba lè bí òkúta o tó bá tọ́lá jẹ́ gbà

ọlọ́run ní tó mọ kọsá tí kò lóòrùn fún mi ń bàbá ní àṣẹ mi ń yẹn mi ń amánà lọ́wọ́ àlékún bìmá hásọ́là nínú lèmùdàrà tí ọ̀sí ilé àṣà bàbá náà. ọlọ́run tó tọ́lọ̀ ọba ṣe fún yín lẹ́yìn ìgbà bẹ́ẹ̀ ń kù síra ta pààyàn ta ni bàbá ní lẹ́yìn ìgbà yẹn ọkàn yín tó wà létí tó lọ torí wípé tá a bá ń sọ̀rọ̀ òkúta bàbá lòkúta rèé nítorí sọ́mọ́ ni pé láàbẹ̀lì inú àbàdá òkúta èrò láéláé òkúta òbí ṣe kí ni òbí rọ̀ wọ́n náà rọ̀ àwọn ọmọ Ísírẹ́lì àwọn ọmọ ìyẹ̀wò àwọn ọmọ ẹjú yẹn tó bá já pípẹ́ ní wọ́n fẹ́ rọ̀ ní àtúntò ṣẹlẹ̀ bí fíláwọ́ náà ti pa wọ́n. yẹ́sùn òmùọ̀nà kọ̀mùsọ aláàbẹ̀. fíláwọ́ náà pa ọkùnrin wọn tí wọ́n ní àlàá thousands of àwọn children wọn àwọn babies wọn lọ́pàá ọlọ́wọ́ àlàwọn lọ́wọ́ fílẹ̀ arúgbáráwò ó gbé mọ́sá dìde wọ́n tó kọjú orí òkò mọ́sá lọ́wọ́ àtàwọn ilé ìtàwá láàrin ogójì ọjọ́ ọdún kìí sin màálù pẹ̀lú àwọn ìwà burúkú míì ìwà burúkú míì ìwà burúkú míì èyí tí wọ́n ṣe ọlọ́run wá ń kí ìgbé sí wọn wé òkúta wàlẹ̀ áza náà lọ́wọ́ lìmọ́mì nínà yìí bàbá yìí ò kẹsì ọlọ́run lè sanwó lẹ́sàn-án rí ọba gbé ń Wáwá bá mú mi ní òdòdó lámọ́dàbí àwọn jù. Mọ́dàbí àwọn ọmọ Ísírẹ́lì lọ́lọ́wọ́ bá ti ń sọ nínú Suratul Hadid. Alámúyá lẹ́lẹ́dínà àmánú. A ń takàṣá àkòlóògùn lèdèkèrè láyé wà máa nọ́gbálà nínú àlàkọ̀. ولا يكون كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون abẹ́yẹ̀dá ẹjọ́ ìgbàgbọ́ òdòdó ẹ̀yìn ọmọlẹ́yìn ànábì wa Muhammad sọ́rọ̀lá ọ̀sánmà ẹ̀là ìpò ní abárasílẹ̀ alì àní ẹgbọ́n kan tọ́lọ̀ wọn bá ń sọ ẹ má dàbí àwọn ọmọ Ísírẹ́lì àwọn jù ẹ má dàbí àwọn kírípẹ́ ìgbàwo lè ní ẹ̀yin mọ̀mí ní fẹ́ẹ́ bẹ̀rù ọlọ́run náà sí ìrántí àti ń sọ̀kalẹ̀ sí ìlú bẹ́ẹ̀ bí ní dàbí àwọn tá a fún ní tíra ṣáájú ìlú náà ní jù àti kírípẹ́. ọlọ́run ọba wá ní lẹ́yìn tó yẹn

líle tó wá lè yẹn báyìí àkálẹ̀ ìyá ìyàwó àṣà ìjọkọ̀ ìṣúwá. ọlọ́run lọ́kàn yín wá lè òkúta ọlọ́run ní òkúta kan òtún lè tó àwọn àṣà ìjọkọ̀ ọkàn yín lè ju òkúta lọ ọkàn yín ṣe ni gbogbo ń dá a ìkágbọ̀ yé. àwọn àfáà nínú àwọn onítẹ̀sí wọ́n ní sọ́nà wọn bá ń sọ yìí wọ́n ló ń sọ bó ṣe rí nìyẹn àwọn míì ló ń lo ìṣòlókò ìbàlájì wọ́n ló ń lo literary approach ó ń bá wọn ọ̀nà kan wá ìyẹn náà ń pè ní comparison àtẹ̀síbí ìjọba tí mo pè é àtẹ̀síbí ìwọ́n tó o bá ń kéwú síwájú tó o bá ti sá e kéwú nígbà tẹ ẹ bá ń kọ́ bàlágọ̀ ẹ kàn tí ń jẹ́ àtẹ̀síbí sọ ọgbọ́n tí wọ́n sọ ní ọmọ sàáìdì àti nǹkan tí ń jẹ́ àtẹ̀síbí a lè fi nǹkan wé nǹkan pé ó dúdú bíi kóró òfin ẹ̀yin ọmọ lítírẹ́tọ̀ ó dúdú bíi kíni ó ń sọ̀rọ̀ bí ẹyẹ kíni bí ẹyẹ kíni ẹyẹ òyòfó bí ẹyẹ àparò tọ́ba ni a ah, ọjọ́ bí ikán kìí ṣe pé kẹ́ni ọ èèyàn ni ọ kòkòrò nìkan ṣùgbọ́n sọ ọmọ ikán sórí iyì tọ́ba tó gbogbo ọ̀yọ́ tèèkì yìí ikán lè jẹ́ tán ikọ́ wà á jẹ lónìí tí wọ́n yẹ kíkọ́ yó ikọ́ ò ní yó yóò jẹ tán ọmọ náà jẹun bíi kíni bí nǹkan ọlọ́run ní ọkàn wọn lè bí òkúta their heart is as hard as stone ọkàn wọn wọn ní hardship ilé kókó ń bẹ nínú ọkàn ọkàn wọn wà softening wọn wà at tí wọn sọ wípé èèyàn wà at harvest.

وإن من الحجارة لما يتفجر منه الأنهار ọlọ́run bá wọ́n bá tí wọ́n má jì ọlọ́run ṣe kí ni ọlọ́run nífẹ̀ẹ́ sí ẹ̀rí gan òkúta tá sọ pé lè òkúta ní tó lọ òkúta ní ìbá ó máa rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan omi ọmọ jáde nínú títà pàtà bá lè ká hundred percent sómi ọjà di òmìnira jáde. Ọlọ́run bá wá ní wọ́n yìí nà mí náà ní ìjà àrùn ìyàwó ẹ̀kọ́ fẹ́ sọ̀rọ̀ mi òun àyà. Ó bẹ̀ wọ́n ń bẹ nínú àwọn àpáta gíga gan. ti rí pé là ní Tẹ́jọ́ ọ̀rọ̀ náà ilé ìgbé náà Ọlọ́run lọ. torí ibi ìṣòfò irọ́ tẹ̀ ń lọ àti ìṣòfò òdodo tí ní yìí ní omi yóò jáde lára àwọn èèyàn ò rò mímọ yóò jáde omi tí gbogbo àdúgbò ọmọ ọmọ yóò sì jáde oúnjẹ. ẹgbẹ́ nínú àwọn àpáta yìí tọ́jọ́ sí wípé omi ń jáde níbẹ̀ omi ṣe kí ni omi ń jáde níbẹ̀ wọ́n ìnà mìnà àálàmọ́ ìyàṣà kọ́kọ́ bàyà kòròdì ní ọ̀nà àlàní àrùn ta sọ ìkèé sómi lábẹ́ àbá mùjáìdì mùjáìdì àbdùlá ọgbọ́n bá sọ yé ọ̀nbẹ nínú àpáta tọ́jọ́ sí àwọn odò ńláńlá yẹ̀ èyí bá abájọba olúmẹrẹ fún ọ̀rọ̀ bàbá àti ẹ̀kọ́ṣọ̀ lọ sórí ó rí pé bá wo àwọn orí òkè ti ń jáde ó lọ fọ́ọ̀mù àmì àárù àwọn akérèmọdò sọ̀rọ̀ pé òdò láti ṣàlùwalá káàbí kí rúrí àti áṣírí tó rántí omi yẹn tó wá yọ́ bá tó lálàáfíà ọwọ́ pé àmúlùkù máa nà lọ ó rí pé tọ́ bá àwọn omi tó rí mẹ́rin wọ́tàpọ̀ lọ́sọ̀ọ́ sí ìtẹ̀yẹ abẹ́ ẹ̀kọ́ ń jáde abẹ́ àpáta omi yẹn ló wá lọ fọ́ọ̀mù àlà àní àárù èyí ò ní àwọn small small rìbà wàyí na

wọ́n ti ẹ̀ ń sọ kọ́kọ́ bẹ̀rù ọlọ àwọn míì nínú àwọn onímọ̀ wọ́n ní ẹkọ́ bẹ̀rù ọlọ òun ni tọ́lọ̀ wọn bá ń sọ níbi ṣùgbọ́n àwọn ẹ̀yẹ̀wò tí wọn ò sọ kó torí tọ́lọ̀ wọn ayé ni wọ́n máa ń sọ kó ń ẹ̀ وإن منها لما وإن منها لما يعبد من خشية الله ọlọ́run bá wá ló ń bẹ nínú àwọn odò yìí nínú àwọn àpáta yìí wọ́n já sí wípé yá bìtù ní tó láàá àbá ni sùkúrùtù ìbámu mínà sàhà kọjá sí pé òtútù ọ̀sọ̀ kalẹ̀ látàrí ìṣújó àsóúnjẹ nínú wa kọjá sí wípé yá títù ní nàkàṣí àtìrìlá yóò mọ òtútù wá látàrí ìṣújó fọ́bẹ̀rù ọlọ àbítàrà onínàkàṣí àtìrìlá àwọn ilé ìyẹn làwọn àbá àti wọ́n tó fi ẹ̀kọ́ bẹ̀rù ọlọ ìwọ tọ́kàn rẹ bá le o ò ní lè máa sọkọ́ fọ́bẹ̀rù ọlọ rọmọdọ́nà ẹ̀mí ló lè sọkọ́ kó bẹ̀rù ọlọ́ ọyẹ ká nínú aṣọ kọ́ bẹ̀rù ọlọ́ bàbá ní wípé ìta aṣọ pé yàtà kọ́ jẹ́rù nínú ìlànà àrùn wọ́n ní kẹ́kẹ́ ọ̀tún lè bọ̀ káà ẹ̀kọ́ tó pọ̀ nìyẹn èyí tá a ní nínú ìmọ̀ kọ̀ ní ìlú ìbò káà wọ́n lẹ́kọ́ tí ò tó nǹkan èyí tá a wá ní yáàdìkù mílẹ́káṣíọ́tì ńlá òun ni bùkáù lọ́kọ́nìbẹ̀ ní gẹ́rì láàyè òun ni kọ́kàn òṣọ̀kan láì dá wípé ojú ọ̀dà méje

àwọn àǹfààní wo la nínú àyà bàbá wa tó lé àlè ní sàwọn lẹ́sàn rí wọ́n ni mí ń fà wá ibi àyà nínú àwọn àǹfààní tí ń bẹ nínú àyà lóòmù bà ní ìsọ̀rọ̀ àtúnkárí ó bú àwọn ọmọ ìsírẹ́lì ìlàálí wọn ìkọ́rọ̀bù wọn nípa pé àṣẹ ẹ̀yàn ọmọ Ísírẹ́lì ta a wá ń gbogbo rẹ̀ wá wà máa bá líkà pẹ̀lú gbogbo ẹ̀ lámúlù ìlàjì náà lè wọn àwọ̀ àrọ̀fọ́ wọn àrọ̀fọ́ òdodo balọ́pọ́pá gbogbo ọkàn wọn wá lè kọ̀ọ̀kan lórí gbogbo ipá fi àwọn yìí wàmí ní a tashbihul maqul bil mahsus àti nǹkan tó ní làákàyè àlefiwé tí ò ní làákàyè ṣùgbọ́n tá a máa fi lè gbogbo ayé lọ́mọ àpáta gbogbo ayé lọ́mọ òkúta àwa ń fi ọkàn yẹ̀wò ń atọ́kàn kìkùrí ayé àti ń wé àpáta فهي كالحجارة أو أشد قسوة ومنها ضرب العثيمين وللعلم أن الحجارة أقصى شيء يضرب به المثل ولوكùtà ló a ti máa ń mú àpẹẹrẹ pé nǹkan lè kòkó wá ọkàn wọn gán tó lè lọ wà nílé á bàbá tó ní àdòkò mí wọ́n ní lára àǹfààní nípa a nínú áyà yìí náà ni wípé bàyánù kódẹ́rátì láì àlàyé agbára ọlọ́run ọba ọba àlejò ọba ọba mímọ́ ọba gíga ayé tó gbá rọ́pà àsọ̀mọ́ tàbàbá járù nínú àlàáni àárọ̀ láàyè tọ́já sí pé òkúta lásán òkúta tọ́jẹ́ virgin gold òkúta tí nǹkan kan ò ṣe rí àwọn akérèmọdò wá ń jáde láti ilẹ̀ wàkọ́díkà náà mọ́ sọ àlẹ́yìn sọ́láàtù ọ̀sọ̀láàmù yẹ́ tìrìbù rẹ̀ aṣọ́ òyà ájá mọ́ sọ́dẹ̀ tí wọ́n fi ọ̀pá rẹ̀ lu òkúta tẹ́lẹ̀ tọ́já sí wípó mi ọ̀ jáde níbẹ̀. wà nínú ẹ̀ ánàlì ìjárọ̀ta ẹrú ní kòlú ní àwò láàyè bí ánà fi ya ṣáírá àsọ́kọ̀tà lórí ìbìlẹ̀ ó dì lọ. àwọn ẹjú abáṣẹ̀lẹ̀ máa gbé kọ́ndé àwọn ẹjú àwọn ará àpalẹ̀ sí yẹn tẹ́ ń wò yẹn àwọn àgbègbèrí yẹn òkúta dáa jù wọ́n a máa sọ omi kódà a lè fòkó ta ṣe bàbá níwà mí ní ọ̀gbẹ́ nínú ẹ̀ anel jamadat ẹ̀ ráwọn nǹkan tó jẹ́ concrete update àwọn nǹkan ọlọ́gbọ̀rọ̀ gidi láàárín fòlùwà wọn mọ lọ báírò rẹ mọ lọ microphone tí mo mú dání mọ lọ fáànù tí ń bẹ́ sí mi mọ̀ lọ. ṣùgbọ́n ìwọ òṣè kí ni òmọ ọlọ́run wà nínú ẹ̀ òun náà ni wípé abáwọ́tò lọ́ọ̀yì azàwàjálà títóbi ọlọ́run ọba torí bọ́lọ́ ní ká ṣe àti ńlá fún ìbẹ̀rù fún ìpayà wà nínú ẹ̀ sáàtù ilmi láyé sùràhánà fífẹ̀ títóbi gbígbàngbọ́n yẹ́rìmọ̀ kíkẹ̀rẹ̀bẹ̀fẹ̀ ìmọ̀ ọlọ́run ọba jíjẹ́ láéláé ìmọ̀ ọlọ́run wà mọ́lá òwe rọ́ọ̀fẹ̀lẹ̀ ni ibi ni a ti ọlọ́run járí ọ̀rọ̀ Gbogbo bá jẹ́ a lè ṣe. Gbogbo tá ọlọ́run jẹ́ ọ̀nà di tó di àwọn tọ́ Ọlọ́run àwọn kan ò ní ìdọ̀sẹ̀ tí ń bọ̀ àwọn bàbá wa nígbàtà bí lọ ilé iṣẹ́ ilé wọ́n máa ń dáwà kàkan wọ́n fi máa ń tọrọ àdúrà wọ́n ní pé ọlọ́run má ṣe wá lẹ́mi tí ò ní ìdọ̀lá àti ìdòṣù mẹ́fà káàdé sí rẹ̀ ọ̀bá ọlọ́run àwọn ẹ̀mí kan bẹ kò ní ìdọ̀lá ó ẹnìkan yìí tí a kà àdéhùn lọ́sọ̀ọ̀sọ̀ ó múra gubernatorial election ní 2008 ọ̀dọ̀ tí ń bọ̀ ó ti ń jì lọ́wọ́ nínú sàárù báyìí mo ti wá lẹ́ni tí ó ní ìdọ̀lá àti ìgbésùn mẹ́fà káàkiri ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ọba Agbáwẹ̀ yá òjòjò kẹ láìlọ́pùlù kọ́ lórí. Yá rí ọ̀nà ọ̀rẹ́ láyé àtijọ́ ọdún ìgbà ti yá wọn. Gbogbo àwọn tó ti kú ní àwọn wa ọlọ́pàá ti sọ̀rọ̀ fẹ́ wọn. kú lórí láàrin ọlọ́pàá wọn. Gbogbo wa náà fẹ́ akẹ́kọ̀ọ́ wa wa. Ìlúkọ̀ àbí àwọn wa. Ìsìláàmù bá ní سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين